آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا ولجميع المسلمين وأي إنسان يسأل فيما يتعلق بصفات الله عن شيء ما سأل عنه الصحابة فقل كما قال الإمام مالك فإن لك سلفا السؤال عن هذا بدعة وإذا قلت ذلك لن يلح عليك وإذا ألح فقل يا مبتدع السؤال عن بدعة اسأل عن عن الأحكام التي أنت مكلف بها أما أن تسأل عن شيء يتعلق بالرب عز وجل وبأسمائه وصفاته ولم يسأل عنه صحابة هذا لا نقبله منك أبدا وهناك كلام للسلف يدل على أنهم يفهمون معاني معاني معاني ما أنزل الله على رسوله ومن الصفات كما نقل عن الأوزاعي وغيره ونقل عنهم أنهم قالوا في آيات الصفات وأحاديثها أمرها كما جاءت بلا كيف وهذا يدل على أنهم يثبتون لها معنى من وجهين أولا أنهم قالوا أمرها كما جاءت ومعلوم أنها ألفاظ جاءت لمعاني ولم يأتي عبثا فإذا فإذا أمررناها فإذا أمررناها كما جاءت لازم من ذلك أن نثبت لها معنى ثانيا قولهم بلا كيف لأن نفي الكيفية يدل على وجود أصل المعنى لأن لأن نفي الكيفية عن شيء لا يوجد له ولا عبث إذا فهذا الكلام المشهور عند السلف يدل على أنهم يثبتون لهذا النصوص معنا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين بعد قال المصنف رحمه الله تعالى وأي إنسان يسأل فيما يتعلق بصفات العقيدة عن شيء يسأل عن الصحابة من واجبات الذين يبقى لهم في عن صحابة كبير Wakul que qala Imam Malik wannan ya da zan fi mai dalilin fa inna la tasadafan was ya asa educador de Chico سؤال عن هذا البدعة you يعني وإذا كنت ذلك مباو كوليت كوليت أنا ما فوق فإذا ألح طبعا ما أتى أنا فقد يا مثلا صم كل جامع أصلا أنه بدع إما بدع بدع إسأل أن الحال التي أنت مكلف مكلف بدع ما بدع ولا بدع أمر يسير أما دسل شيء على قدرة قوله ولا عز وجل وأسمائه وصفاته يأتي القول يتمام الله ولم يسأل منه صحابا كما سعدي به المي فهذا لا القرآن ومنك عبر الباب قول يوم بنت دعوي وهناك كلام للسلف يدل على أنهم يفهمون معاني عن ما قسم بس كيف بقى يفكر كيف عن سواجه àwọn sífáàtì wọ́n ní ìtumọ̀ àbí àwọn orúkọ wanted to Muslim would wọ́n ní nǹkan tó ń tọ́ka sí káwọn sọ pé wọ́n lọ́wọ́ ní nǹkan tó ń tọ́ka sí jàníyà yẹn àwọn sọ pé ìmọ̀ ọlọ́wọ́ bá tó wọ́n àtàwọn yẹn wọ́n lọ́wọ́ lọ́wọ́ akan bai Allah ne ko da su ne na sifat kamar kila al-auza'i wa rigi gazo shi ba ta bai auza'i da Abu Bakar atami نقل عنهم أنهم قالوا في آيات الساعة وحديثها wọ́n máa ń sọ nípa àwọn àyà tó ń ṣe pẹ̀lú òyìn ọlọ́run bàtà àwọn àdìsí amírúhà kàmáyà àfìlàkẹ́ amírúhà ẹjọ́ máa lọ báwọn bá ṣe wá bìlà kàìf láì máa sọ pé kàìfì yà àbí wọ́n yàtọ̀ lọ́la náà ń ìṣètò rẹ̀ náà máa yìí ìyẹn túbọ̀ sí pé gbogbo àwọn àyà àtọ̀lọ́ àwọn àtúmọ̀ òwúlá wọ́n sì bá tó wọ́n máa fún nítumọ̀ lọ́nà méjì alákọ̀ọ́ni pé adam kọ́lu àmì rúwà kàmíjà at bó ṣe wá náà ni ẹ ṣe gbé sí màálùmá ná alifáàdù a sì mọ̀ pé àwọn orúkọ àtàwọn ọ̀rọ̀ yìí alifáàdù ni wọn gbólóhùn ni wọn jẹ́ àtìlè máa rìn gbólóhùn yìí sì wá láì nítumọ̀ kódà àwọn nǹkan tá à yìí sọ ní gbólóhùn gan kì í wá láì nítumọ̀ wọn ní màálùmá alifáàdù jẹ́ àtìlè máa ní wàlàǹtàtì àbàtàn gbólóhùn yìí kàn wá lásán jẹ́ kí n máa ń sọ̀rọ̀ lásán tí ò nídìí pàtàkì kódà kéèyàn ṣe ń ẹni kí ló ti ń ṣe ń pé ara ní mi àti pé ń fi ń sọ fún wa pé ara ní mi ibi ṣe ń gbé yẹn kódà ìgbà mi téèyàn bá dákẹ́ kí ló dáa wọn sọ̀rọ̀ tó wá dákẹ́ inú ń bí ni àbí inú ń bí ni àbí a kò mọ ọkùnrin ṣèjọ pọ̀ ni àkérèjì wa lè sọ̀rọ̀ ilẹ̀ ojú ti ká mọ́ ni tẹ̀wọ̀n ojú àmọ́ káyàn mọ́ tẹ́ pé àṣírí tún. kí ta kí ló tó fi wá sí kíní báyìí yóò àmọ́ wò ó ṣe ń wò bí orí ẹran wíwá ayọ̀ rẹ náà ìsúnmọ́ ni pé wọ́n accept guilt so either ká tó a sọ pé ọ̀rọ̀ tó wá wá sọ pé tọ̀gbọ̀n jẹ́ báyìí káwá ní òní túmọ̀. wọ́n ní ìjà àtìlẹ́mọ́lé wà lọ́mtá àbáta kọ̀ọ̀kan wá sọ̀rọ̀ fáyà àmọ́ránnáhà kàmá jẹ́ àti àbá ti fún tó gbá wa lẹ́sìn mẹ́mẹ́ dálíkà ànọ́sílítà àmà àdẹ̀kù ọ̀ràn yẹn ni kó jẹ́ pé a gbọ́dọ̀ fi rẹ̀ yẹ fún un. ẹlẹ́ẹ̀kejì paul ń bìdà kẹf ọjọ́ náà sọ pé bìdà kẹf láì sí kẹf yà ń bẹ ẹ̀rọ náà fi ẹ̀rọ kẹf yẹ tẹ̀lé tó lọ ara òjò di asùlù màálà tá a bá sọ pé kò sì ti ń jẹ́ kẹf yà a ti sọ pé ìpìlẹ̀ ń wọ́n ní pé ẹ̀rọ lágbájá jẹun ẹnìkan béèrè pé a ah, bó o ṣe so dẹnu kọlẹ̀ mi ń jẹ ni o àbúsíbí jẹ àbúfọwọ́ jẹ àbúyá inú lẹ́bàá ẹ̀ ní rọ sí lẹ́nu sẹ́yìn pé kẹ̀fí yà ni so ìpìlẹ̀ ní kó jẹun so a ṣe ìtìbá àtúntò pé asámùpọ̀ jẹun bó ló ṣe jẹun alimọ́ni ìdí àti máa bèrè káwọn ní pé tọ aláàjì wálé kódà wọn jẹun bí ìnáwó bó náà ṣe jẹun wọn jẹun náà ni báyìí ẹ̀sìn máa jẹun náà wọn ti jẹun wọn ti ṣàlàyé pé ṣùgbọ́n asámùpọ̀ jẹun ó lè mú bùkátà kábèrè pé ẹ̀sùn àwọn ètò wu ọlọ́run ọba tó ní kẹ̀fíyà sọ fún wa èyí tí ò ní kẹ̀fíyà èyí tí ò èyí tí ò fẹ́ kẹ̀fíyà rẹ̀ fún wa kò sọ fún wa so wọ́n ní lẹ́yìn náà fi kẹ̀fíyà tà ṣe ń là yóò jádú lágún wà ábàsì so torí ẹ̀ tí wọ́n bá ṣe náà fi kẹ̀fíyà fún kankan kan wọ́n ní ò sí kẹ̀fíyà láyé jádú lágún wà ábàsì kì í ṣe pé. وقع سيدنا في العصر لا يعني فيه إذا فهذا كلام مشهور عند السلف يدل على أنه يكون لهذه النصوص معنا وأنا لي والعتوبة أجمل هذا ما تطبق طرق وما في لهذه النصوص المعامة نصوص صفات الله وأسمائي وما فنيته أبي أفاني ولا تمثيل بقى أنا كنت تمثيل ولا تمثيل يعني ومن غير تمثيل يتبرؤون من تمثيل الله عز وجل بخلقه وعلى سنة وما بقى بسكون بما ما ويا ما ذلك لا في ذاته ولا في صفاته بأن نقوى تقالا عليني أبي نقوى ما بغيره وتمثيله ونتبع التمثيل ذكر ذكر ماثل لشيء تبقى التمثيل نكمل إن كتجون كوا وبينه وبين تكييف عموم وخصوص tó bá wípé ní tẹ̀síìl àti tẹ̀kìyìf wọ́n ní ọ̀mọ́mú wa khusus àwọn kankan pa wọ́n pọ̀ àwọn kan wọ́n yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ mutlaqun li'anna kulla mumathil mukayyif gbogbo ẹni tó bá ṣe tẹ̀síìl ó ṣe tẹ̀kìyìf náà ni àbí wa laysa kullu mukayyif mumathilan kí gbogbo ẹni tí bá wọ́n ṣe ṣe ń sọ bó ṣe rí ni àbí máa ní pé ah, ọmọ yìí ń sì ń rìn bí àfi bí bàbá rẹ̀ mo rò wí òbí ah, ń rìn bí bàbá rẹ̀ kí ni tá a ṣe tẹ̀síìr àbí automatically àti tẹ̀kíìf náà lẹ́tẹ̀ bá ti gẹ́ẹ̀tì bí ọmọ yẹn ṣe ń rìn àti bí bàbá náà ṣe ń rìn nìyẹn ṣùgbọ́n ẹni tí wàá ń fi nǹkan fi kó ṣàpèjúwe nǹkan gba ẹ òbí ṣe ń wọ́gbẹ̀ẹ́ ó lè bọ́ túmọ̀ tẹ̀síìr ó lè bọ́ túmọ̀ sí pé yẹn fi ń wẹ́ nìkan àti bá sọ pé ọmọ ìjọ bàbá rẹ̀ ìṣòwò ìgbèrín sẹ́yìn bó ṣe tẹ̀sí so tẹ̀kí fún náà ti wà mẹ́wàá ṣùgbọ́n tí máa ń gbá ẹ̀wọ́ ọmọ ìjọ wọ́gbẹ̀rin wọ́n lè má wọ́gbẹ̀rin bí bàbá rẹ̀ kò túmọ̀ sọ ní wọ́n sọ pé ọmọ ń wà khusus wa bẹ́ẹ̀ kullu fa inna wa laysa kulla mukayyifin mumathilan li'anna at-takyif dhikru kayfiyyati ghayri kéèyàn sọ bí nǹkan ṣe rí láì sopọ̀ mọ́ kí ló jọ bí sùgbọ́n àtàkùlà lè kọ́là mú kẹ̀fí yàtọ̀ kàdà wà kàdà kí n sọ pé mo ní báírò kan á báírò yẹn ó slim mi àbí ó wá gùn báyìí kọrin tàbí mọ́tìlín sọ́ra tàbílà tó bá wá fi tó bá fi wé nǹkan kan ó ti jọ mọ̀mọ́tìlì ní mísìlú àtàkùlà àdà kọ́là mú mísìlú àdà kọ́là á pé gbà mo lọ UK mo rí báírò kan àti bíi big báírò wagon àgbègbè sẹ́kọ̀ àti mọ̀ big biro so o ti fi wé nǹkan nìyẹn wọ́n ní ìyá ní zaka ṣe àmì mọ̀ sí lẹ́nu ṣe wà àràfùtù hàdà lọ́kọ́lá ń bèèrè kí n mọ̀ síbi yìí torí pé mo ti dákọ̀ mo fi dákọ̀ sífà kan nípa nǹkan kan yìí mo tún wá tún fi wé nǹkan so mo ti ṣe tẹ̀síìlì nìyẹn mo ti tẹ̀kì yìí mo ti tẹ̀síìlì so ìgbà tẹ́yìn bá ṣe tẹ̀mísì kò ṣe tẹ̀kílìf ìgbọ́n kìí ìgbà tó bá ṣe tẹ̀kílìf ní ṣe tẹ̀mísì wọ́n sọ jama ìfìtúnà lílá àzàwọ̀jẹ́lá sífáàtì dúnà mọ́tàlá àwọn sọ jama àwọn máa sọ sífáàtì ọlọ́run bá láìsí àfiwé ìtẹ̀dá kankan bẹ́ẹ̀ yàkùnrin náà iná àzàwọ̀jẹ́lá lọ́wọ́ hayatun wọlé sátúnisílá hayatina ọlọ́run bá sẹ̀mí ṣùgbọ́n ìsìnkú rẹ̀ kò dàbí tiwa àbí lọ́wọ́ ilmun olùmọ̀ni wọlé sàmísọ̀ ilmina kò dàbí ìmọ̀ tiwa wọ́n máa mọ nǹkan díẹ̀ nípa nǹkan díẹ̀ àbí bọ́lá ọba mọ gbogbo nǹkan nípa gbogbo nǹkan nǹkan kan kò sí nǹkan kan tí yóò sì mọ̀ kódà káwọn ṣe mọ discover rẹ̀ pé àwọn ní àwọn kòkòrò kan kan bẹ àwọn bacteria kan bẹ nínú atẹ́gùn kan bẹ nínú tọ́ílẹ̀tì kan bẹ nínú yàrá kódà láwọn ẹnu wa wọ́n sọ iye bacteria ti bẹ lẹ́nu wa wọ́n ti pé ó six million ah, six. <laughs> òde tó fi six million so <clears throat> gbogbo ẹni là máa yọ kọ̀ọ̀kan wọn. èyí tí wọn ò tún tí ì mọ̀ ní ìdánwò tó máa mọ̀ níta ọlọ́run ti kí ni o ti mọ̀. láwo ilmu wọlé sá bísílà ilmina ọlọ́run bá ní mọ̀ ṣùgbọ́n padà bí ìmọ̀ ti wá láwo bá sọ̀rọ̀ ó ní ìríran wọlé sá bísílà ọ̀sọ́rì náà padà bí ìríran ti wá ìríran tó yẹ kí tí wọ́n bá fi pépà síwájú ojú wa àná rí ti ń bẹ àbí nǹkan kan kì í bí ọlọ́run bá dójú láwo wọ́jú ọlọ́run lójú فيس وليس مثل وجوهنا kò dàbí ojú wa له يد ليس مثل أيدينا ọlọ́run bá lọ́wọ́ kì í dàbí àwọn ọwọ́ wa ọlọ́run bá ní ọwọ́ méjì anábísí ló ní anábísí ló ní ọwọ́ méjì ọwọ́ rẹ̀ sì ní kà márùn márùn ṣùgbọ́n pẹ̀lú kó jẹ́ méjì ó jẹ́ márùn kò dàbí kí ni o kò dàbí sí wa kí o ṣe wà ní hadith Muslim wọ́n ní ọ̀kadà jẹ̀mí ọ̀sìn يقولون ان الله عز وجل لا يماثل خلقه في مواصفه سوى ابدا اي في كان نوع ما على الا tó على ذلك أدلة سمعية وأدلة عقليه فلا يريدوا ادله سمعيه القرآن السمعي وأدلة عقليه دليل عقلي الأدلة السمعية تنقسم إلى قسمين خبر وطلب méjì làwọn àdílà àsàmìyà ètò ń fún ọ nírò ètí ń béèrè nǹkan lọ́wọ́ wa àmì làkàbàrí kọ́ ọdún lẹ́sẹ̀ kàmí sì lè ṣe ọ̀rọ̀ ní kọ́sí kankan lọ́jọ́ ìròyìn nìyẹn àbí ọ̀làyà tún fi yá náà fi ń sọ̀rí ètò àyà yìí ó ń là mọ́lẹ̀ rangada pé kò sí ti ń jẹ kò sí tó jọ lọ́wọ́n wa ọkọ olùhùn rọ́bù sàmáwá àti ọmọ bẹ́ẹ̀ ọmọ fàbúdó wọ́n sọ́ọ̀lù ìbàdàtì ọba sàmà àtìlẹ̀ máa jọ́sìn fún àti wà lẹ́yìn máa jọ́sìn fún واصطبر لعبادته ṣe sùúrù pẹ̀lú ìjọsìn fún wọn hal ta'lamu lahu samiyya sùúrù ẹnì kankan tó jọ ni. rárá wàyín kánà ìṣáàn onípòtí ọ̀rọ̀ ìbúkọ jẹ pé Ọlọ́run bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ni làákínà ìmáà ń kọlọ Ọlọ́run fún wa ní òrì ìyáná ìfàmù ìmáà ń dàfí hal ta'lamu lahu samiyya bèrè torí ká kọṣẹ ni àbí ìbéèrè tí wọn béèrè jẹ pé kí ni ká fẹ́ kéèyàn dá wọn fún yàn ní òròdùn rẹ ẹlòmíràn bẹ tó dá sínú àtìlẹ́yìn kò sí ọlọ́run ló dá sámà àti ilẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn àbí o kì í kì í bèrè tó kàtà ìdáhùn gan ọjà tá alámúláhùn sẹ̀mí ìyá وقوله ولم يكن له كفوا أحد هذه كلها تدل على نفي المماثلة وهي كلها خبرية gbogbo ẹ̀ túmọ̀ sí pé àìfọ́ ọlọ́run gbé nǹkan ṣùgbọ́n ọlọ́run ọba sì kí ni وما الطلب ونسب إليه توجه كل شيء كل طلب request فقال تعالى فلا تجعل لله أندادا بس الله بارك request بواني ما مو با ما مو أنداد نيت رجوم أم بلو لهم با تقول سوي أين ضراء أما تجي مماثلين وقال فلا تجب لله الأمثال أما في صفيو بلو لهم أما في كم بلو لهم فمثل الله بخلقه فقد كذب الآخر أنتم بقولون أقوي ذلك كوتي فاروق wàásù amúrò bí àwọn kiri yóò gbà pé ọlọ́mọ adáwìn láwùrán ara rẹ̀ àbí gbà kó náà nínú gbà ní orí ọlọ́wọ́ méjì bíi tiwa ìjọba witness náà wọ́n ṣe àwọn náà wí wọn wọ́n wá sí kíni àyà ọlọ́run jókòó lórí àga bíi ọba òde àdé ìmọ̀lẹ̀ wà tàn lẹ́yìn rẹ̀ wọ́n àyà ọ̀ngẹ́ni méjì tàn níyẹ àwọn obìnrin tàn ṣe security ọ̀dìlẹ̀ gbogbo ní ìwà ti dá ọlọ́run wa mọ̀ làkà rẹ̀ mọ́ kú so. ní فمن مثل الله بخلقه وكتب الخبر وحصل الامر قد يقع سلام ولهذا اطلق بعض السلف القول بتكفير من مثل الله بخلقه الى ان وقنا سلف وما لا ملك بكفر ان تكفر وهو يدعي وقال نعيم بن حماد الخزاعي شيخ البخاري wọ́n yẹ sọ pé man shabbaha Allaha bi khalqihi faqad kafara ẹni tó bá kọ́ lọ́gbà wúwo ẹ̀dá rẹ̀ ó ti kèfèrí. ìyáná ó jẹ́ mọ́ abẹ́rẹ́ tẹ̀gídì bil khabari wà ìṣìyáná tó tó kó nǹkan méjì sínú ó kó ọ̀rọ̀ ọlọ́ọ̀bá yọ. bákan náà ó sì takò àṣẹ ọlọ́mọba. gbogbo fàlátà ilẹ̀ àndáadá fàlátà ilẹ̀ ànsáàbí àwọn katọ́lọ́mọ request wà ní takò. wákàtí tó ti fún wa أما الأدلة العقلية على انتفاء التماثل بين الخالق والمخلوق أنا غيري يصير في أي فلما بقى ويدا وني فمي وجود أو ناس أو أي لاكي وني راه كون بأن كولا لا يمكن التماثل بين الخالق والمخلوق بأي حال من الأحوال وني وسيسي كوافي عدد ويدا لا نقول له لم يكن بينهما من التباين إلا إلا الأصل الوجود لكان كافيا tí o bá ti ẹ̀ sí yàtọ̀ míì nípa bí àwọn méjèèjì ṣe ń bẹ ọlọ́run bá ti ń bẹ láti láéláé tí ò ní bẹ̀rẹ̀ bó ló bá fi gbé àwọn ẹ̀ńtán dálẹ̀ nígbà tá a lè fọ̀gá ọwọ́ ọmọọṣẹ́ àbí ọ̀gá ni ọmọọṣẹ́ ni kódà bí ọmọọṣẹ́ bá kọ́ṣẹ́ bá lówó lọ́wọ́ tó ti wá náà ti wá dọ̀gá àgbà yóò tún máa rí fáà sọ́gà rẹ̀ àsìkíní o àtọ̀gá kó jẹ́ pé owó rẹ̀ times one million ti ọ̀gá rẹ̀ yóò tún máa gbé respect fọ́gà rẹ̀ pé kọ́lá tó bá tó fẹ́ẹ́ ṣe nǹkan yóò tún pé ah, ọ̀gá mi nìyẹn ọ̀gá mi nìyẹn ẹ bá rí professor lónìí tíṣà rẹ̀ tó kọ́ primary school sẹ́yìn pé tíṣà náà ní ìwọ̀n pé pé ah, àwọn yóò tún máa fún yóò máa fún àwọn rẹ̀ rẹ̀ àbúrò ẹni ẹ ṣe jẹ́ ah, àwọn tíṣà nìyẹn àfa àwọn ènìyàn kọ́dà ó ti iná rẹ ti lu ti àfa rẹ̀ mọ́lẹ̀ wàhálà kàdà bó la ti wá fẹ́ fi ìdẹ́dà ti ṣe àwọn bó la ti wá fẹ́ fi wé olúwa subhanahu wa ta'ala. wọ́n ní dálíkà náà wùjú ní lọ́kàlíkù wájib fọwọ́ àzàlíyún àbàdíyì torí pé bíbẹ olùdẹ́dà bíbẹ ọ̀ràn yẹn ni bíbẹ ilẹ̀ títí láéláé ọ̀jọ́ ìdùnnú máa kúrò kú bómi kúrò mọ̀sùlùmí kún adam ṣùgbọ́n bíbẹ àwọn ẹ̀dá àìsí ti kọ́kọ́ ṣáájú rẹ̀ àbí wọ̀ ìlàkókò fàánà bákan sí pàpà tán náà ni bíbẹ ẹ̀dá ó níbẹ̀rẹ̀ ó sì lọ́pẹ́. wọ́n ní fama kánà kàdáàlì kàdà yọ̀ǹkìn àkọọ́lù ìnáhùnmá mùtàmàtìláni tó bá rí bẹ́ẹ̀ a lè fi wé bíbẹ tó níbẹ̀rẹ̀ tó sì ní parí a lè fi bíbẹ tí ò níbẹ̀rẹ̀ tí ò ní parí kì í ṣe bíbẹ tó lọ́wọ́ subhanahu wa ta'ala sọ nínú làákàyè ni wọ́n á rí pé ثانيا أن نجد البيان العظيم بين الخالق والمخلوق في صفاته وفي أفعاله وفي صفاته ولا أري أما يتطب تبي láàrin ẹ̀dá olùdẹ́dá àtẹ̀dá nínú àwọn òròyìn wa àtàwọn ẹ̀wọ̀n wọn ni yasma azza wa jalla kulla sọ́ọ̀tì ọ̀nà khafiya ó sì lè kóhùn kéré tó ọlọ́run bá ń gbọ́ àbí wa mahma ba'uda distance ò kí ń affect ìgbọràn ọlọ́run bá. لو كان في كعاب حار لسميع dẹ̀mí kí wà nù kọ̀ọ̀kọ̀ nínú odò omi òkun ọlọ́run bọ̀ bí omi òkun ṣe ń jìn lọlẹ̀ ní pressure máa ń increase àbí nísàlẹ̀ àwọn ibi tó jìn kété kí pressure nìkan ètò wọn máa penetrate dé dé àwọn depth kan ilé penetrate débẹ̀ ní tó fa inflation kìíní ká àwọn tó fẹ́ lọ wo wreckage ọkọ̀ ojú omi tó ń jó ni Titanic tó fa inflation yẹn ọkọ̀ pressure pọ̀ débi pé pressure ó fún pa so tí nǹkan bá explode àti iná ló ti ló ti kò tó bá implode ni pé àwọn nǹkan tó sọ̀rọ̀ àǹdẹ̀ wọ́n so pressure omi lábẹ́ ẹ̀lẹ̀ gbogbo wa ní pressure tó yẹn ìdàgbàsókè. bó ṣe dúdú tó yẹn ìbí làwọn ẹja yẹn wà wọn èyí tán àwọn onídìí náà tiwọn àwọn sì ń rí náà lábẹ́ òjò yẹn torí òkú pátápátá bẹ̀ so torí ẹ̀ bó ti wá wulẹ̀ kó dà á máa ní kí n gbà nínú kọ̀rọ̀kọ́ńdó lóòdù ọlọ́run bá ń gbọ́ nǹkan kan ò kí ń bí ìgbọ̀n náà bá lọ. الله قال تعالى قسم الله قال التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما lọ́lọ́ sọ bí ń bọ̀ sọ́nà ló ń gbọ́ ọ̀rọ̀ ẹni tí ń bá ọ tàkùrọ̀sọ nípa ọkọ rẹ̀ tó sì ń ké gbàjarè lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ti gbọ́ conversation méjèèjì nínú ọba àṣàlẹ̀ ọba sí i ọlọ́run olùgbọ́ ni ọgbọ́dọ̀ rí ni. takulu aisha alhamdulillah ìyàwó aisha mi sọ pé ọkọ ní fọlọ́run ọ̀lẹ́dì wọ́n sàmúhù ọba tí ìgbọràn rẹ̀ gbáàyè alaswat inni lafi hujra ó ní mo wà nù yàrá òkú وإنه لا يخفى علي بعض حديثها ọ̀rọ̀ tó bìnrin yẹn wá ń sọ fánàbí tó fẹjọ́ sun ànábì yìí gbọ́ àwọn nǹkan méje ń sọ ṣùgbọ́n rọ́bù samawati wal ard ó ní wàkọ́ yẹ́sìmá ọkọ̀ sẹ́mi àtàhàwùrọ̀ kúmà àbí ọlọ́run ti gbọ́ ìtàkùrọ̀sọ obìnrin ànábì sallallahu alaihi wasallam wallahu ta'ala sami'aha min ala arshihi látòrí àlárà ṣe rẹ̀ ọgbọ́n wa bainahu wa bainaha ma la ya'lamu madahu illa Allah distance wà láàrin wọn àti ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ló mọ bó ṣe kò tó àbí wàlá yín kí náà ń yà kú làkọ́ ìlú iná sam aláhi nísìlú sam ẹ̀yìnà ilé ẹ̀kọ́ tó ṣe kẹ́ni kan wá ní pé ìgbọ́ ọlọ́run ọba ó dà gẹ́gẹ́ bí ìgbọ́ ti wà so ewu àwọn ẹtútù àlàyé tí ó ṣe àwọn nǹkan tá a bùkátà láti mọ ni tá a bùkátà láti mọ ṣàfihàn ẹ̀ ẹni pé àwọn àlàyé kódà àwọn àlàyé tó yẹ pé ìyá lọ́jà àbí bùkátà rẹ̀ wàhálà ta bùkátà rẹ̀ so ẹni tó wá lóhun èsì ìdálọ́jà rẹ̀ kó lọ́ọ́ tọ́lì kó náà bùkátà rẹ̀ kó mọ̀ lámàdájú